Ẹ ṣé Jésù, tẹ fìfẹ́ ládá wa sí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú, tí wọ́n ti fi ilẹ̀ bóra. Òwò Olúwa lánàá rẹ̀, ó fìfẹ́ ládá wa sí. Ògo ìyìn ọlá ló yẹ ọ́ Mèsáyà. Ní orúkọ Jésù Kristì la bọ́lá fún. Àmín. Àdúrà àṣálẹ́ apá kẹta, òun ni a fẹ́ gbà ní àṣálẹ́ yìí. Ẹ máa bá wa ká lọ nígbà tá à ń kà nínú ìwé orin, nínú bíbélì wa. A sì ń kà láti orin Dáfídì, orí kẹta ẹsẹ̀ kínní èyí tó kà báyìí pé olúwa àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó dìde sí mi ẹ jẹ́ àpérúkọ jésù lẹ́ẹ̀kan ẹni bàbá mi ẹ̀kan ẹni olúwa gbogbo àwọn tó fẹ́ dìde sí mi ní òru yìí láti yọ mí lẹ́nu lójú oorun mi olúwa kó tó mú ìpinnu wọn ṣe bàbá ẹrù jọ̀nà lé wọn lórí ẹsọ́ di àdúrà orúkọ jésù bàbá mi ò gbogbo àwọn tó fẹ́ẹ́ yọ mí lẹ́nu lójú oorun mi ní àṣálẹ́ yìí ọlọ́run olódùmarè kó tó mú ìpinnu wọn ṣẹ olú ẹ̀rọ jóná lé wọn lórí ẹ̀rọ jóná lé wọn lórí ẹ̀rọ jóná lé wọn lórí kẹgbàgbà lọ́wọ́ wọn ẹ̀rọ jóná lé wọn lórí kẹgbàgbà lọ́wọ́ wọn jésù kristi olúwa wa àmín ẹ gbọ́dọ̀ jésù ní ẹ̀kan ẹ pa bàbá mi o ẹni ẹnikẹ́ni èèyàn kéèyàn alágbó òkùnkùn ilé wa alágbó òkùnkùn ilé àná tó fẹ́ gbógun dìde tèmi lójú oorun mi ní àṣálẹ́ yìí tó fẹ́ gbógun dìde tèmi lóru yìí ẹ̀yin áńgẹ́lì ológun òkìlẹ̀ ń dúró ṣe ó yẹ kọjú ìjà sí wọn sọ́dọ̀ àdúrà orúkọ Jésù bàbá mi o àwọn alágbógun ilé bàbá mi ilé ìyá mi ilé àná láàárín àwọn ọ̀rẹ́ tó fẹ́ gbógun dìde tèmi ní àṣálẹ́ yìí ẹ̀yin áńgẹ́lì ológun ó yẹ kọjú ìjà sí wọn ó yẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn ẹ kọjú ìjà sí wọn jésù kristi olúwa wa àmín orúkọ jésù ní agbẹ́ ẹ̀jẹ̀ jésù ọba láàánú jùlọ mo gbàdá fún gbogbo etí gbogbo ọkàn tó ń gbàdúrà yín níbikíbi tó ti ń gbọ́ ní àkókò yìí mo gbàdúrà ní ojú oorun yín láṣálẹ́ yìí ẹ̀ ní rí dààmú ẹ̀ ní rí wàhálà ẹnikẹ́ni tó bá porí yín níbi àwọn áńgẹ́lì ológun kọ́kọ́ jújà sí ẹnikẹ́ni tó bá yọ yín lẹ́nu lójú orin náà ṣẹlẹ̀ àwọn áńgẹ́lì ológun kọ́kọ́ jújà sí mo wá pé àwọn áńgẹ́lì ààbò sọ̀kalẹ̀ sílé yín ní àkókò yìí ní àṣálẹ́ yìí kọ́ dáàbò bò yín àwọn áńgẹ́lì ààbò kọ́ dáàbò bò yín kọ́ pa yín mọ́ kọ́ máa ṣọ́ yín mo gbàdúrà ewu tí ń fò ní òru kò ní nípa lórí yín o kò ní yalé yín o ewu tí ń fò ní ọ̀sán kò ní yalé yín o mo gbàdúrà ọfà tí ń fò ní kò ní báyìí o bẹ́ẹ̀ ni kò rí jésù kristi olúwa wa àmì àmì àmì lórúkọ jésù orúkọ mi náà ní Reverend Adédayọ̀ Yàyà tí gbé ènìyàn mọ̀ sí Yàyà Golden Praise fún àdúrà sí àbí kánsẹ́lì ẹlẹ́pẹ́ aago yìí zero eight lẹ́ẹ̀kan sí zero Bẹ́ẹ̀ ni, àdúrà yìí ń bẹ lórí YouTube channel wa at Yahya Golden Praise. Tí ẹ bá fẹ́ sí, ẹ lè lọ gbọ́ lórí YouTube channel wa, ẹ bá pàdé níbẹ̀. Yes, ẹ gbà, ẹ fi ránṣẹ́ sáwọn èèyàn yín gbogbo. Jésù Kristi Olúwa wa. Àmín.